بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه حديث اليوم حديث واتيوني أنا حديث إليك قال لني أوغو حديث 21 عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من ظلم عيد الشبر من الأرض طبقه من سبع أرضين متفق عليه حديث تلوري عقاب من اقتطع أرضا من غير حق ياتيهم به fún ẹnikẹ́ni ilé tí ó bá gé ilẹ̀ onílẹ̀ mọ́ tiẹ̀ àbí tí ó gé ilẹ̀ onílẹ̀ lọ́nà àìtọ́ tó yọ ilẹ̀ onílẹ̀ tó wá ń lò ó yálà mọ́ ilẹ̀ títí ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́lẹ̀ nìyẹn ni àbúkànlọ yọ̀ǹgbì kan náà tó tàfẹ́ nìkan ó gbé tàfẹ́ nìkan àbúkànlọ yọ̀ǹgbì kan ó dẹ̀ ń lò ní lílo tí kò ti jágbà mẹ́ni yìí lọ́wọ́ tó rò pé òun play smart eléyìí ìdájọ́ tí ń bẹ fún ẹni ṣẹlẹ̀ fúlàn kódà ní pé ìyá ńlá ẹni fọ ara rẹ̀ fàṣẹra rẹ̀ lọ́rùn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kódà kó nílẹ̀ má lágbára ọ̀nà tó ní dẹ́sẹ̀rẹ́ rẹ̀ lọ́rùn yìí pọ̀ gan. ìyàwó ti yà sọ̀rọ̀ wọn tán ní kópẹ́ yìí wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ wípé ẹni tẹ́ni yòówù tó wá ṣe àbòsí àbòsí tí ò ju kan yàní táǹpẹ́ ní ṣíbò wọn náà ní táǹpẹ́ ní ṣíbò ní tí wọ́n pé láàárín láti tó wà láti orí wa. sí ibi tí à ń di ọwọ́ tá à ń di aago mọ́ ní ọwọ́ wa láti orí ẹ̀kánná débi tá à ń di aago mọ́ ọwọ́ tá à ń ṣẹ́po yẹn ẹ̀yìn wọn sáìsì tá à ń ṣẹ́po yẹn wọn à ń pè ní ṣíbò arábìnrin ẹnikẹ́ni tó wá gé tó ṣàgbò tí ò di wọn tí ò ju ọwọ́ tá à ń ṣẹ́po yìí lọ tá à mọ̀ sí ṣíbòrò yìí ẹnikẹ́ni tó wá ṣe àbòsí rẹ̀ nínà àròdì nínú ilẹ̀ ilẹ̀ nìkan tó ṣe bẹ́ẹ̀ fẹ́ni náà tó gba rẹ̀ tó rò pọ̀ ń gbàgbé ní títà nàbí ní lílò sí ibẹ̀ tó ń túmọ̀ sí gbogbo ń tà ń sọ yìí kò tó táìsì blọọkù sí subhanallah tó ń túmọ̀ sí gbogbo ń tà ń sọ yìí kò tó máa fi Allahu ẹ wo bó ṣe kéré tó gbogbo ń tà ń sọ yìí fẹ́ àná kò tó ẹsẹ̀ bàtà kan subhanallah ilà azim. Ah, ẹni tó ń wá gé ẹni tó ń gé half a plot mọ́ ti tiẹ̀ ń kọ́ ẹni tó ń gé full plot ẹni tó ń gbọ́ tó gba odindi éka wo ní éka kan éka kan six plot ẹni tó ń wá gba tó gba ilẹ̀ tá a tiẹ̀ mọ́ bá a lè bá a ṣe lè ṣe nǹka rẹ̀ ilẹ̀ àwọn ẹbí ẹlẹ́bí bóyá bí a part of land subhanallah alazim ẹ wá wọ báwọn yẹn ti ń gba ẹ̀tọ́ ẹlẹ́tọ́ náà lè ń yọ èyí máa sábà ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ fáwọn èèyàn tí wọ́n bá kọ́kọ́ dé orí sáìtì ọ̀n fẹ́ mọ ẹbí wo ló nílẹ̀ yìí àwọn kan ti ẹ̀bẹ̀rẹ̀ sí ta fáwọn ẹbí kan adẹ̀bẹ̀rẹ̀ sí lu agbára wàlẹ̀ ti kọ́ mọ̀tà síbẹ̀ kó àdá kó kíní lé wọn lọ kó bọ́n lé wọn lọ́wọ́ dẹ̀rẹ́dì láti ṣe kéèsì àwọn tí wọ́n bá wọn ti máa tẹ́tù àwọn agbófinró kan àbá àwọn lọ́yà àbí owó owó lẹ́wọ̀n náà làwọn máa tà táwọn máa fi bá wọn ṣẹjọ́ tó lọ́lá làwọn tẹ́bá bá wọn ṣiṣẹ́ láyé tẹ́bá mẹ́rin tẹ́bá gba ilẹ̀ onílẹ̀ alùpùpù nǹkan mọ̀lẹ́ fẹ́ gbé ọ̀rọ̀ yín gbà àtúbọ̀tán yín kọ orúkọ yín kọ tó tún bàjẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn náà tẹ́yìn náà sáré débi kan tẹ́ kọ́lé síbẹ̀ nígbà tẹ́yìn wá kọ́lé sórí ilẹ̀ yẹn tán ilẹ̀ yín ibi tó kù sí ẹ̀yìn náà rí kókò tó ṣe tẹ́bá ní kẹ́ ṣe fẹ́ǹsì kò ní gba mọ́tò mọ́ ẹ̀tún fẹ́ ṣe sọ́kèwé ẹ̀tún fẹ́ fi àyè náwó lẹ̀ ẹ̀ ṣáà sì ní plan pẹ̀tún fẹ́ ṣe kankan subhanallah ẹ fẹ́ yọ gọ́tà oríṣiríṣi plans ọ̀nà ẹni tẹ́ tún ṣiṣẹ́ ṣe lórí ilẹ̀ yìí ilẹ̀ yìí dẹ̀ ti tán ètò kunlẹ̀ òtún kankan mọ́ ẹ wá gbà fọlọ́hún ẹ bá wo ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì ẹgbẹ́ yín ẹ bá rí kó àwọn tó wà ń bí yóò ti di àwọn eléyìí náà ti bẹ̀rẹ̀ sí kọ́lé wọn ilẹ̀ wọn ló dẹ̀ ṣì wá ńlẹ̀ yìí ẹ bá yọ pílà lẹ ara tẹ́ dá yàrá tí ó dá ní o ń pé kí wá ní solution ẹjá kọ́kọ́ sọ kí ni tó máa ṣẹlẹ̀ tẹ́ tó bá ṣe lé ìṣòro kún ìṣe gbé kẹ gbọ́dà bí wọn bó ṣe lè tó kẹ bá lè mọ tó yẹ kẹ ṣe nígbà tá a bá sọ pé tó yẹ kẹ ṣe rè kẹ bá mọ pàtó kẹ ṣe. arábìnrin kẹ́ni arábìnrin wọn á mú ilẹ̀ yìí ọlọ́run bá ní kí wọ́n lọ ọmọ ọlọ́run ní ìlọ́po bílẹ̀ yẹn ṣe rí ní ọ̀nà méje ní bílẹ̀ ṣe jì tó lọ sísàlẹ̀ wọn á lọ sí ní ìyàmọ̀ ọlọ́run bẹ́ẹ̀ àwọn agbèrè bẹ́ẹ̀ jẹ́ gbèrè kí àwọn ilẹ̀ tó ń gbà rí o ọ̀nà tó ń dá rí o olè tó ń já rí o àwọn di wàhálà lọ́rùn subhanallah ẹni tó dẹ̀ ní kẹ̀dẹ̀ rí kò nídìí ilẹ̀ mọ́jọ́ náà abẹ́ mà ní àríkínì ẹ̀rọ dẹ̀ fẹ́ filẹ̀ sí lọ́rùn ilẹ̀ wúlò mọ́jọ́ náà lànàbí sọlọ lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ fi sọ fún ọ̀sọ̀hábà jẹ kan pé tètè rú náà wàlẹ̀ mọ́kìlẹ̀ ṣé ẹ mẹ́ni tó jò kan lẹ̀ lálẹ́ kìyàmọ̀ tí ò ní ní kankan lọ́wọ́ àwọn sọ̀hábà ni àmọ́ ńlá dèrè hàmàlà ẹni tí kò lówó lọ́wọ́ náà ni ẹni tó jò kan lẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá ní ẹni tó jò kan lẹ̀ lálẹ́ kìyàmọ̀ eléyìí ẹ dé lálẹ́ kìyàmọ̀ òfò ó kírun ó gbà rẹ̀ ó zaka ó ṣiṣẹ́ hajj kódà wọlé kọ́ mọ́sálásí àṣìṣe olóore oríṣiríṣi àwọn fi ń kún tánà bí sọ síjà àwọn ṣe olóore ni wọn kò dárúkọ kọ́ mọ́sálásí náà ṣàdé sí yẹn túmọ̀ gbóòrò ṣe olóore tí yẹn lè ṣe láti lè máa rúkọ pé àfàìkú eléyìí láfàìwàlì jẹ́nà ká máa lọ́rù bẹ́ẹ̀ tá ó máa kó rere o ọ̀la bàbá yẹn gbìyànjú arábìnrin ṣùgbọ́n gbogbo gbìyànjú tó rí gbà lójú ti yẹn ó ti sẹnu bàtẹ́lẹ̀ yìí jẹ́ wà á kàdà máa la hàdà ó ti mú dúkìá lè má ti tiẹ̀ wà kọ́dà bá hàdà ó ti dún ọ̀rọ̀ sìnámẹ́lẹ̀ yìí ànábi wá ká ká ká ká ó ṣàti bẹ̀ẹ̀bẹ̀ ó ti ó ti jẹ ẹ̀dá ẹgbẹ́ kan ó ti jẹ́ ní nǹkan tó rò pé jẹ nǹkan náà gbé ó ti fi ọ̀rọ̀ ẹnu ó ti ti dọ̀tí ẹni yẹn ó ti tọwọ́ bọ dúkìá ẹni yẹn ó ti tasí personality rẹ̀. O ti ta sí property rẹ̀ lọ́nà tí ó gbà tọ́ gbogbo àwọn ọ̀ràn tó já síra rẹ̀ lọ́rùn yìí anábìnrin lè lè máa jù wá láti lọ́rùn jọgbìlà kíyàmù àwọn máa wá mú nínú iṣẹ́ olóore àwọn máa fi sọ gbèsè fáwọn ènìyàn wọn mú irun wọn fi irun sọ gbèsè nígbà tí irun bá tán wá bọ shahaj zaka a gbogbo ẹni tó jẹ tọ wọn tọ láyé á gba ẹ̀tọ́ oníkálukú wọn fún wọn padà lálùkìyàmà nígbà tí wọn bá wá gbà tán tó náà gba owó kòrónà tó ní kó fi tọ́jú àwọn aláàárẹ̀ tó náà dá ìfàṣẹ tó fi lọ kọ́ nǹkan míì hmm, ẹni tó náà gba owó zaka tó lọ fi ra mọ́tò ẹni tó náà gbowó àwọn ọmọ òrukàn tó fi ń kọ́lé kọ́lé iṣẹ́ kọ́lé epo ẹni tó náà lọ sí àwọn ọdí tó ní àwọn aláìní pọ́ńdú àwọn ọwọ́ ayapọ́tò àwọn kan hálà fún wọn ó gbúdẹ̀ fẹ́ gbúdẹ̀ àdúsínú ẹ̀ bẹ́ẹ̀ náà ló ń yafọ́ tí wọ́n para para para wọ́n kéré dáadé ti lọ́ọ́ fi gba owó àwọn ìjọba sàdé náà wá kówó fún àwọn àbílù tó mú lọ lágbàáyé ó wá gba owó yìí wá òfin ṣọlá òfin gúnmọ́tò òfin kọ́lé òfin ra property káàkiri gbogbo àwọn tí wọ́n ní ẹ̀tọ́ tó forúkọ ọgbà ẹ̀tọ́ yìí kódà lèmi àkó fọ́ọ̀mù fáwọn ẹ̀pẹ́ tí wọ́n fìlì fọ́ọ̀mù àtúnlẹ̀ ayé apásọ́ọ̀sì wọn àti fìtì á dẹ̀ kílèmù owó yẹn jáde ní gbogbo tó ti lè láǹfààní àti gbogbo àwọn yẹn wà ní olówó yẹn gbà lọ́wọ́ ẹ̀ àwọn máa parọ́ fún àbí kó dé kóró wa ó lè gba óyá bí five hundred thousand lórúkọ ẹnìkan á lè dá rọra fún wa aha ten thousand láwọn yẹn lọ́wọ́ náà ṣe ta á ti máa kí á máa kí ní àti wọn lè ojúṣe wa náà fẹ́ká ṣe àtúhàlàlà ọ̀daràn tó dẹ̀ ń ṣe bíi stain àwọn èèyàn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kàlùkìyàmà arábìnrin sọ̀rọ̀ bá àlùfáà gbogbo ẹni tó bá ṣeré eléyìí ní ọ̀gbẹ̀dà lọ kí àmà nígbà tán bá gbaṣẹ́ olóore rẹ̀ tán tí ò ní ṣe olóore ń mọ́ ètò wa kan náà ni kí ni àwọn èèyàn tó dẹ̀ jẹ́ ń gbèsè lóṣù kúnlẹ̀ yìí ó ní wọ́n máa wá mú nínú iṣẹ́ bí àwọn ẹni yẹn olè tí yẹn jà láyé ọ̀ràn tó dá ṣìnà tó ṣe ìwà bàjẹ́ tó hù láyé tó yẹ kó jẹ̀yà lọ́rùn àwọn ọlọ́tọ́ bọ́nú iṣẹ́ ibi yẹn a máa mú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ a máa dì sínú ẹrù ti àtìláyé kọ̀nàkọ́mọ́ ṣètò wa ṣé wàhálà wà já sásán báyìí torí ilẹ̀ afi plus hmm? torí ilẹ̀ ten feet hmm? torí ilẹ̀ plus kan torí ilẹ̀ eka kan torí ilẹ̀ hectare ẹ̀yà kàbí méjì tẹ́ẹ̀dẹ̀ ẹ̀ lè rí kókóró bí ibùsùn lòun kẹ́ expert tó ẹ̀bí ṣe kẹ́ ní connection tó wọláhì ẹ̀ lè rí kó lọ ó lé bàbá wa ṣe dẹ́kun abẹ́lá kó dání wọláhì wọn rí kankan kó dání àbá kyari nǹkan gbà tí wọ́n lọ ní ṣé wọ́n rí kankan mọ́ dání nù tí wọ́n ní láyé wàláyé wọn lè rí mú lọ kó pọ́síbù ni la hawla wala quwwata illa billah àwọn tí wọ́n tún dá tí wọ́n dá tí wọ́n dá tí wọ́n ti lọ ọ̀rí nǹkan kan mú dání à ń bèèrè ẹni tó láyé tí ò tiẹ̀ ló dáadáa kí ló ń fẹ́ rí mú lọ ká má máa ní àṣìṣe ń dárúkọ ẹ̀nì kankan mọ́ ju àwọn eléyìí náà lọ ká fi máa rántí pé àwọn èèyàn máa ti lọ ilé máa ti jẹ yán ẹni náà rántí àwọn tí wọ́n ti dé ṣé wọ́n ti wúlé síbẹ̀ ni ṣé wọ́n ti rí báyìí ni ṣé wọ́n ti rí bẹ́ẹ̀ yẹn ni báwo la ṣe mọ̀ tí wọ́n ṣe rí ah kò sí ìmájìyàn kò sí ìmájìyàn torí báyìí kí a bá ṣiṣẹ́ rí láyé inú sáré a kàn máa gbádùn lọ ni ju gbádùn táyé lọ tí a bá ṣiṣẹ́ ibi inú sáré kò ní da rárá á jẹ palamba ya tẹ́nì kankan òjẹ́rì rẹ̀ rí láyé kọ̀nà kó máa ṣọ́ ní ẹni ìyàkóṣọ́ lẹ́nu ẹ̀kẹ́ á ń dúró báyìí fún إمام بخاري إمام مسلم واجب حديثه إيوة، هو أن بيلان سبحانه وتعالى كبنا عبادة فوا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته